أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت بالعروة العقى لا انقسام لها الله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ستر الظلم علينا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 وعلى آل إبراهيم إنك حميد مجيد إنا يا كريا يومي إتطيبا أمومنا الوطا كريا من القرآن كوفيدو بريد قصر yẹn mímí kaka eyi kẹnẹẹsì lè zọ mọlì tẹrẹ ẹni wọrọ òrìlógù ọrìnẹkẹhì onímọlì bẹrẹ wa. bí mi ní súnmọ́ tó sábà yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسفر في مسكنهم آية جنتان عن يمين وشمال ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل الأرض وبدلنا لهم بجنتيهم جنتين ذواتي أكل وبدلنا لهم بجنتيهم جنتين ذواتي أكل خمس وأكل وشيء وكل شيء في تدمير قليل ذلك جزيناهم بما كفروا وهل نجازي إلا الكفور يعلم إن في ذلك لآيات لكل صبار شكور لقد كان لسبأ مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروه له بلدة طيبة ورب غفور omori ọka anyị ya ní sọba anyị ní sọba ya nọ naanị na-eke nati ya ma na ọrịa ebe nwa ka aka yi ini ulama utarih ni ebe nwa na ka ke sana'a anabi capital ni anabi headquarter yaman kizu ọba na saba ya lọta ini jọrọ omori ka anyị sọba ya anyị sọba anyị aka ti sọba ada mmerɛmmerɛ ma ase yi wa yɛrɛ ha lɔsɔ nso mori mu ka ebiri eh, e ya mmerere kɔ ka ewu ni ɔnum ebe ni aka ebiri a amaba na yɛ arịrị ha na ada yɛrɛ mmerɛ ma ɔrɛ avɔ ara yi aba anyi na akaba ayẹlẹmẹrẹ ma hu ani mẹ wọn dọọma abọ mẹ abọ mẹ ho ayọ abọ mẹ ho ayọ lọtọ ntọmọri mi anamlẹ anamlẹ kìtìmọ àwọn abiyẹ soso odi yẹ saudi arabia saudi in the kingdom of Saudi Arabia and Mamlakat al Arabiya to Saudiya. Ana mẹ́wàá. Sábà ana na adé mìíràn mìíràn mọ̀rẹ́ wọ̀. Yàkúnmé ti dùkẹ́ anyi afara ní ọdọ́ rúbọ̀ ntòmùrí rẹ̀. Kó ntòmùrí ọ̀ka aka yìí ọ̀zọ́ ọ̀dù ọ̀nọ̀rọ̀ ọ̀dù. Kó rẹ̀ mìíràn mọ̀rẹ́. Amaka kò fi maskanihim imizera ize nira to aya omurika anyi asiye anyi aya asiye ana asezo kono omori bikonyara ana asezo kono omori ononyo katatosa depa service ana asezo oyichete wono nomuri chete wono Janathani anyanịnị ọ mụwa shi maa. Ọ bụ anyị sabaara n'ọrịa. Anyị anyị ụbaze adị arịa ebe anyị emi ni wesemari. O mebiri ebe onye ebe ọ ya ibọrọ ya korona ndosoe ibọha. Ọ bụ anyanịnị ọ maa, onye ebe ọ ya ibọrọ ya. e náà dọ́sà lóye ìwọ́ ha. Dọ́mọ̀rí ìka ẹwà nìka ìjọzí jòzúmọ́bọ̀ ọ̀ntún náà mọ̀rí tu ìwà àbíkọ́ ọmọ èyí àìmẹ̀ náà mẹtọ́tìrì Kùrán ẹ̀ka ẹ̀ẹ́dàbà náà káyẹ̀wà of course ìsọ̀rọ̀ ọ̀nà àtẹ́tẹ́ bí wọn àkọ́ ọ̀nù ẹ̀kọ́nyẹ kàkà wárí ọ̀ ọ̀nà láyé onisɔbi rɛ rɛ nyiyi nam onikoko ti rɛ rɛ nyiyi nam wọ́n àwọn àyàn tí lẹ́kọ̀ọ́ ọdún wọn àkó dáàbà ọdún wẹ́ẹ̀rì ọ̀ amadama kọ́nà jẹ́ òbí káyé wá káyé wá nìka yẹ amadama yẹ wá káyé nìka wọn kúrò náà mo rí tì wá ọmọ nìka yẹ wá káyé kúló mi rí kẹrọ bí wá rẹ nìní ìní zọ mo rí yẹn nágbó nìyẹn yà wọn. ló wá kó mo rí بلدة طيبة ورب غفور بلدة طيبة أصلا يقرأ من أكرني لولا أكرني أكتي زنو لولا يا ري دابا هيكا بلدة طيبة نومريا كايزو تكرني لولا أو لولا نتدي كاي وين يمرا باري أكرنو أني صاحب باري أني صاحب أكو enyesa ahịa ewu enyesa ahịa kaadị enyesa ahịa yama enyesa ahịa na ene ịchọda ịsetse dibe dibe wadu dị akọrọ nọ. baldatun tayyiba ọsọ ndị kura na ndị ahịa dibe ndị zoda ahịa na-atọ ịzọ ori ọ bụ ahịa dibe ọ ma ahịa na ọ ma tayyiba lọ́sùn tó wù yìí ẹ̀kọ́rọ́ ló lóbo yìí lọ́sùn tẹ́lẹ̀ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ kẹ́míkàlì àti ètè sẹ́tẹ́ fa análẹ́ kẹfì rà pàrẹ láti rí kú dẹ́sí rẹ̀ ọ̀ lọ́sùn tó wù yìí. iná tọ̀ ọ̀nyára àká mi iná ìnáná ara ẹ̀ka amẹ́ríkà iná níbi ẹ̀ ẹ̀ ń bẹ̀rẹ̀ máa kàrí ní pò. dáàka nìka amẹ́ríkà wúra sí hẹlikọ́pítà tẹ́bà bẹ́ẹ̀ yẹ ti kẹ́míkà yíyẹ tẹ́ ebebe abeba yanyabe aburuku wáyé sẹ́lẹ̀ bíi akagobo abẹ́wa náà ayé ẹ̀tọ́ nọ ọ̀ọ́dàbàrí afẹ́nsọ́dúnmọ́lá. amílẹ̀ làkàwọ́ mẹ́rin amẹ́ríkà abẹ́ni mẹ́rin ẹ̀wọ̀ ọbẹ̀kẹ́ náà rí ọ́nyí fẹ̀t lọ́sí òtún orí mi ẹ̀nà ẹ̀yẹ ìlú mọ́ ẹ̀rẹ̀ ẹ̀pàrí ẹ̀kùrá ẹ̀tí nàìjíríà yà yàtọ̀sí kẹ́míkà bí ìtí zẹ́tẹ́ bá ọ̀pàlẹ̀ òhúrò lè hùn ní nkátà ẹ̀ bá sọ̀rọ̀ rẹ̀ kúnyẹ́ bàǹgòrò anáhì malaria yẹ́rù ọ̀nà nà ánúmọ̀kẹ́ nà ẹ̀dẹ́bàmù wọ́n bọ̀ ọ̀nà wàá ní malaria maka ẹ̀fíṣà ni malaria rọ̀ wàá tí lọ́dún kan ìjà ni malaria wéèrè bẹ́ẹ̀ káwọ́kẹ́ náà ní malaria malaria malaria hardly do rọ́pàrì wéé bẹ́ rọ́pàrì ọ̀dà kàtsọ̀ mọ́tò tó mú yìí. ẹnì kẹ́míkàl ẹ̀kẹ́ sẹ́tẹ́ iná kọ̀rọ̀ náà òmùrí ọ̀gbọ́tọ̀ ọ̀bọ̀ mẹ́ ìwà dọ́ mẹ́ bá hàmà náà ìwà dọ́ mẹ́ ayé ń bọ̀ náà ìwà bẹ̀ndẹ́tọ́n báyìí rà. ẹ̀kọ́rọ̀ ọ̀gbìn náà ní ọ̀nì hó náà bí sẹ́ ẹ̀dàmọ́ba hó náà bí insect náà ẹ̀dàmọ́ba wẹ́ẹ́dù rẹ̀ ẹ̀kọ́rọ̀ náà. ورب ọtọ́nà bí ẹ̀kọ́rọ́ náà mẹ́rin òmùrí àwọn náà bá mẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́rọ́ náà mẹ́rin dọ́wọ́ òmùrí àwọn àjẹ́ ìwé ìhùn nìyẹn inú mi náà yẹrẹ kàn mí. ìjọba yẹn náà mẹ́tọ́ sí rí náà mi. dẹ́ka yìí anisaba yìí ní kẹ́mẹ́ òmùrí màá ní mẹ́rin rẹ̀ fẹ́ tẹ́lẹ̀. ẹ̀ẹ́nyẹ kura anáà mi rí dọ̀mùrí màá ní mí mẹ́ ọ̀ ɛnyɛ nkata ne tie tɛɛ yɛ yakuba ŋmura so insects ɛna nyɔnko anyɔnko a alatara domori kasa nyɛ domori bɛ adi gye gye hɔ ne bɛ ne ne wa ɛyɛrɛ bi ibi ɔno a yɛn wɔ kɔ mu de otwa pariɛ tɛɛ wa ankɔ pari ne hinɛ kora ha ɔpari kɛnɛ plato ntomori nyi ɔno domori bɛ adi gye hɔ ne bɛ ne ɔbɛrɛ mɔnɔ baara yi mɛ kora ne ne ka ye ɔha hɔ na abɛn kase ne ne.

ayi mana tafi ɛkɛ saba ne kene wɔn mu mani mɛ lɔtɛ nkɛ wɔn mu. فعرضوا فأرسلنا عليهم سيل الأرض فأعرضوا ومولي أكاو إجا نباتو أنتم مولي أتيهوا أني ذا نسرين أنتم مقرنا نزا بغنا غريب ne ya mu bi fa ile naani fa arɔdu dɛmɛ ni vahoro kɔ mori yɛ awɔ no dɛ vahoro nani ɛbi e di akɔ ahɔ ni kawɛ yi di ami nɛ otu pɔnya dɛ vahoro فأرسلنا عليهم سيل الأرض أمريكا أهارا أهارا نهي fẹ́rẹ̀ ar ar nyɔnu ni ɔmɔ yɛ na tuma pɛrɛ kesa yɛ ar dɛbɛ nye ki dam yɔ si nyɔnu bi dam ine bia dam lɛ aba ha ma di tete ama da yɛ nyi ɛɛ aba awɔ mɛ ahara ɔba wa ma da yɛ nyi bɛ ɔda sɔ yɛ nyi ɔda ami bɛ nyi zago kɔɔ o ɛɛ ama bɛ yi lọ́tún tó mú nínú imisi anájà kàtà dáàmù orí ìwúni sọ anájà kàtà ẹ̀rọ àwọn inyenoris oris nke dabara maka IEC inyenoris da aka mai maọbụ tozitozi nke esi ya ama itinye agbaghaghị wata wọtọ ebe ezinụlọ na eri na nwụrụ ọdọdọ kwe ka anyị wata ya abụọ ya abụọ di panyin no yɛ dɛ ke alaari mu no dan ne ne ne ahɛ wɔn di panyin ka e, inozi ama yɛ n'akaka na taba ahɛ ari mu ama yɛ yɛ ebu ɛte sɛba yɛ no ori yɛ ɔba gyɛ ɛnɛ yɛ yi puuru ani kori yɛ ɔba gyɛ bɛ yɛ ɛru yɛ yi ataba bɔɔrɔ di panyin no yɛ dɛ ataba no naa

ọsọsọ ntọ ọmọ n'ihu ugamani isa na aka mata bonya ọsa atọsa ekesi tumi atizara ọdị ọtụbọ echecheghị ozizi n'ọnụ anya nso mgbọrọ ọtụbọ hi ozi ya ozizi n'ọnụ ya eke ọgụga n'uyi ọbụla ọgụga n'uyi ọbụla amazụ kata bụ ịrụ nọ eka na ihe ya nwa

inú ọmọ yìí mẹtún náà sábà nù ìjà náà yìí kò tí náà sí sábà yọ náà nàn kí lọ́mọ bò lọ́kàtà ń inú di rẹ̀ mánì ẹ wà mẹka náà hẹ yẹn wọ́n lọ́kọ̀ ẹ tẹ́ wọ́rẹ̀ ẹ wà bọ̀ anka ọ̀ọ́nì ịrọkụ si geeti tụọ ọ dọyere eporo ka ọ na okporo si geeti tụọ ya nkọ n'ọkọ ọma na ya abịa ma eyi onamo ọtara ha na ịka e ba tabọ na na ma ya nile ru deki my son in hundreds of it ọ bụ sọ na ẹ e bụ ọ bụ yẹ akaka akụkakụ 100 miles atabọ na ọdịnihu jùlọpẹjù ọkọ ẹtẹwúrẹ tẹbi ọkọ ẹtẹwúrẹ kéèmé àwọn ọkọ parijẹ guwọ ẹwọ wọn bàjẹ cause every every kilometre yà àkàbọrọ à miles àwọn one point five uh, uh, one point five kilometre one and a half kilometre how many kilometers? nine nine mile three. Are we, one and a half kenya mathematicians na na klasi ntobori mu so na-azụ kata bụ na ọ kpata nwoke hụrụ na a ihu jegwu ya dawe ewekwara m ogwu ya 100 miles bẹ́ẹ̀ kí ife anisaba ìbá máa bẹ tẹ́tù ẹkùrẹ́ nìní onírìnà ni kẹtẹ́rún bẹ tóra abahẹ́rẹ́ bẹ bàtà máa tóra ẹ̀fà bẹ sì gbọ́ bẹ tóra abahẹ́rẹ́ and onímọ̀ ní slope náà sáyé orí slope níbi rà ọkàhínà orí ìyá ọgùn ọ̀hárá máa kú déédéé hù àwọn ẹ̀bọ̀ tóra ọ̀. ina kaka náà asabẹ ibọ náà ni dọwọ bàbá mi nìyẹn àbí ọ̀hárá náà aná aná aná ẹ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ kí òzàvọ́ ọ̀chánẹ́lì dì dọwọ ọ̀hárá bẹ́ẹ̀ kí sẹ́wọ̀n dìka ẹ̀wọ́ kúkú sílẹ̀ sá bẹ́ẹ̀ sí gbòòhì ìlọ́nà tàhì ina kọ̀rẹ́ nọ́nà ọ̀mọ̀túnmọ̀ lórí ọ̀ṣọ́gbò ọ̀hárá náà abẹ ọ̀kúkúrú pẹ̀lú dọ̀ stọ̀ tẹ́lọ̀. ɛmɛ tórɔ ìrẹsà ɛmɛ tórɔ ní gbọ́ ní mòzẹ̀ káyọ̀ òzúwẹ́tẹ òzọ́bí náà kánà lónìí òzẹ̀dẹ̀ bá ní àgbẹ̀rẹ̀ mi yá òzọ́nà náà ọ̀tọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ na àbí yẹ bẹ̀ẹ̀bẹ̀ èsìkẹ́ nà ẹnìló dé ìgbòzọ́nà àwọn bí náà kánà sinyi ne ekele ne yɛ bɛn e e e mo bɔ ni ire enyi kpɔ kubu wahala wa dɔbɔre da mɛra awura titɛ na mi mi ewiri kara ije nibara amukabu kòmori na jẹva ikwu omori ya bọ ẹkùnrin ma nẹ ŋɔrɔ ọrụ na ẹnyẹ kpari deenye ikwu ịzọ deenye ewe ịzọ deenye ọhịhịa ma enye kazi enye ahịhịa enye abatani ehe rebere ụbazi ara ite iwo rite iwo ha ụbazi re irenyi ini kokochi re irenyi emavi david emavi grace ọ na-arịrị ọmọ yẹn ni kò mú ní ọmọ bàjọ́ náà ní ti di káyé onye náà ó sùn jù tó rẹ sùn. onye na osi jitu ọrọ ọ mụrụ ịmụ banya na poro ama mekere ka ake na kọbika na lisọba in na kọbika na lisọba in pima maskani him aya ke aya n'ụlọ mụrụ ịra ka ịzụ abụọ asị ya iri nye ọrịa gị onye na osi jitu ọrọ so na kọ tó ntọ mụrụ dọyị dọyị akẹtọ dọyị akẹtọ bàjọ nọ na ikokọ do osu di to na e, so ami de ana de ka awo se ili ke ọmọ ni so ojo yo ke na abi ko ma awo se ni ku ko ke na de ya ki ni no ja polo sport yo to muri mu e kana me ko muri o ka kala ke kan le pa ba ji ma kan he awo asiye asiye ti o su ka to muri

a ah, na yɛ ka ɛnka tv tɛ woro no mori mɛ fa arabo ɔmori ka ye dɛ ba hɔn ma kɔ na hɔn dɛ yɛ mo kabo kɔ ne bɛn so mori bana mɛ fa arsalna alayhim sayil la ari ɔmori ki da mɔnɔ na ama yɛ ari na aki bi tuwa ne sɔn inyɔn na ma ti yiri mi wa hɔ nɔ eyi nyi wi yɔ bi dɔw mori dɔw tɔɔ. sẹ́ẹ̀lì ọ̀hárọ̀ dáàmọ́nà ọ̀dọ́mọ̀rí omorikọ́dọ́ ní tó ìwà dọ́mọ̀rí tó ìwà dọ́mọ̀rí kí ní ègúróhì ọ̀tàkàn dọ́hàrá nùkúra kaaro tireyo tọ́zọ́ omori àhàkọ́ mọ́ra ọ̀hárọ̀ náà nàbà nàkó ọ́ nínú ẹ̀nà náyúzé anakó ẹlẹ́rìí yìí tó dé kẹ́bí kú kyehi kyẹnkyẹnì fa arsalna alayhim sayla al-ard sọmọdé kan náà ni kọba dọ́mà. ونبلوناهم بجنتين جنتين ذواتي وأكل وشيء وأكل min anzirin qamin omori kai aweri are ibo ubazeva ana tana ibo tana ibo e ubaju yobe abaru yobe aba me ate boro aba ri kokochi ri ni hina ne omori ọka dọ ne varo are ne ibo no na are ibo eh de osa on se dọ zawatai ukulin zawatai ukulin hamtin ààrẹ ìwọ̀sá ọbàjẹ́ẹ̀bá ọ̀sánmọ́sídọ̀ anábìdìtì tẹ̀rẹ̀ sọ àhán bẹ́ẹ̀ ká zawatai ukulin bẹ́ẹ̀ ká náà yí kòkòtì ní kàkà ukulin ìzọ̀ bí ìkòkòtì hamtin anáànyẹrẹ àti ànyányányán wọ́n ti ń tó wọlé yìí ìkòkòtì. ama anyị rere dọrọ ebe ike nke wa atlin onducheba anyị bụ abọcha ma awa ahụ icheba ọchara awa inyiri mọcha amanya nsi pako ụlọ wa atlin dọrọ kwụba ara ochi keikei na ọ rarịrị lọ́mọdé bàrí ara máa ti rí ujébà ujébà nù ọmọ sọ́rọ́ kọ́lá àwárí urukú tọ́gbàrá tí urukú ìsọ́nàdìdì mọ̀ gbàjọ bóró bọ́mọ́ ilẹ̀ nìka yìí àti sọ́nà ìwọ́n kí urukú ẹ̀rẹ́ máa yọ ọjẹ́ nà àmọ́ ọmọrí bí jẹ́nà tẹ́yìn jẹ́nà tẹ́yìn fún bẹ́ẹ̀ kọ́nà kúkúrẹ́ lò àmọ́ ara na agbajo na o me ya do mori do kokku o keke ọ uche bai ah e fruit ikokochi amabo nyere nyanya nyanya e kokko wa ora ma pa ni وشيء من سدر قليل وشيء من

eke ọnọ bi abọtịtụ dịrị na-ekaka yi ọchị imebam aha eme ebe mi na ọmọ si ihe mbrẹ onika yi abịsị dịrị onye anyị nye etebila ebe na tama chi dọya kụba kere tama tinete zukene iniri me nwa n'ọrịa nane ekiri si dịrị ọnọ na ikuku chọ n'oge ehine ọhụrụ dịka agha n'ịnyemba ọmọ àǹfààní amẹ́rin mẹ́ka eme mọ́ sí yẹ́mìrẹ́ ọ̀ka àbídí mi wọ́n sọ ní yẹ́ àjọ ọ́ní ẹ̀sìn mi treatment ni orúkú yẹn ní àmì na ọ̀nà ọ̀bẹ̀ ẹ̀fọ́ àǹfààní náà yìí nàní. ní àbídí ọmọ yìí dẹ́ka wọ́n ní sídì rọ̀sá ọ̀nà na ya tí ìtì nẹ́yìn sídì ini ni ne tɛ tɔn ana mi mi ha yɛ ha yi ti gira ma ibɔ aba ma ma dun do do si yɛm lɔrɔ ka the foreign city si yɛm foreign city dɛ na ahi yɛ hɛ dɛ aba naa wɔ lampa wɔ ono bo na ɔsoro ka ana ne ana ne na ama ya go ka tete ka bo me ka go ka obo ho ama yin ti so ama yin ere de yin ade ere ajo ba yo de me si ba yo ye ye ama me yin bi ya yo na definitely evening ya ajo bo ya ba evening be kimi ri ri mi papa o ye na o mo ri e fi ye ni no mo ri ko ta ذلك جزيناهم بما كفروا ذلك جزيناهم بما كفروا omori ko no obo suwa ota ona obo so no suwa ota bi ma kafaru bi ro kaweneme wa hal nujazi illa kafur omori ka ba de kawo hinene ɛnana mmoka wo dɛ mɛɛ tɛrɛ dɛ mɛɛ ŋɛŋu ŋɛŋu iri mɛŋu ɛlɛ mɛŋu ɔmɔ rii mɛŋu sitan ɔsopɔ tuyɛ ntɔ ɔmɔ rii mi dɔbɔ ni dɔbɔ ni ma ye ɛŋɔrɔ mɔ baka wa dɔbɔ gara wa yi sɛbɛn bɛ dɔbɔ rii ba gara wa yi dɔbɔ rii kɔkɔ kɛ kaa nɔ ni koe kuma. وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى القرى التي باركنا فيها أمري أكيد من مئتنا ككان نري أقرانيا أما ذا قرصة إني أقران لبارك أولي أمري كنا مئة تنا ككان أقرأي ونون أقرأي سابع أنا جاي وان أقرأي سابع أنا كنا مئة أقران لبارك أولي أنا جاي وان أنا أنا بتشان أنا بتشان شام أنا أنا بتسيريا أنا ما نبذينا جنبه dama ni du ɛtɛn n'adi ni ɛsisi yɛ ɛfɔ barika ɔfɔ ire ogu turan wɔtɔ ntɔ wɔn yi n'ɔmɔ niba ka ni ka ye ina kaka n'ɛti saba atɛti sham ɔmɔ n'ɛtina ka n'ɛni ni ɛkura ibɔ nɔn kura zɔhira k'aba kurakura ɔnu wetu du ebi ni ti sham ɔbɛ kura ne kaka ɔtɔ hɛ. mọ́tò tó wù mí. ọ̀gàkùnrin náà ká ọ̀pẹ́ wéèrè wá ẹsẹ̀ abẹ́ni ní ẹ̀kọ̀rẹ̀kọ̀rọ̀ náà ilé tutù tutù ó tutù tutù adarí yìí. wọ́n kété bí àmọ̀ ẹ̀ ọ́nà àjò ọ̀rọ̀ òrì yẹn má dà ánkò duwe rukuroko slatu nto muri kuroko re ani ibe ne o oh, oh, ibe ne bawo amma amma ko kede bo ibe ne bagu no kuroko kuroko re ibe ne ba anka o kede ba me ibe ne ba yo o me ne ne ire ko do ta na mala ibe ya da ta ne ire ko sa náà ìhàjọ́ náà òye jùzánà ọmọ náà abẹ́kọ̀rẹ̀kọ̀rà olúwé èkì dúwẹ́bí ni tùṣàm wà hóró ti sábà anyẹ kọ̀rẹ̀kọ̀rà ẹni àkọ́ ẹni akaka ni bẹ́ẹ̀ ìbọn náà ẹti sáàmù ọ̀nà báyìí dọ̀nà dọ̀nà lẹ́bẹ̀ kọ̀rà lè bárẹ́kà ànkẹ́ ti sábà ọ̀nà lẹ́bẹ̀ kọ̀rà lè bárẹ́kà dọ̀nà bọ́lá rẹ̀ kọ̀rẹ̀kọ̀rẹ̀ ní kàkà wéèrè amẹ́kọ̀rọ̀ náà ní ní ìrẹ́lẹ́kọ̀ọ́ta kọ̀nà bọ̀ sọ́ọ̀nù ibi omi n'ozi na naza agwisɛbɛ agutunu tutututu eradi jolo tutututu bɛ nyira yi bɔnu mɛta emeera no eta n'eyi lɛ mo lɔtɔ eto omi kura zahira ɔkɔdɔrna ɔkɔdɔrna fi ha sɛyi lɛbi nisɔn mo yi lɛ mɛ o mo ni ɔka yi dɔnni rɛ ba sɛhi ɛhi. tini ụfọdụ ndị kana kurenen kwuru tó yìí bí ma bá bá na ẹ̀háyà tó mọ̀ nígbà bẹ̀rẹ̀ pẹ̀lú kẹrì sí irú sí ìhà bàálẹ̀ tó nà ọmọ rí mẹ́wàá ni wáàzí ni ni wáàzùsẹ̀ yìí fiha ina korono layalia terahuyan wa ayyaman aminin e ati ati nado aminin do be horane ten wanya horane we ha musu podirim we ha wa na jozi na de do be nyanne fotu to mori ni sera behi ono mori ko na ti tinu so ize ina kana korene na enne kwete wetu sabai de ya na tu shamu adịghị na-ekwe ete m dam anyị ka ọdụ otu ebe a dịghị kwụrụsa ebe kwete hụrụ kwụrụsa debe anyị desụsa netọlị dịrị ama m dam anyị kete ohode ebe a dịghị kwụrụsa sọbụrụ esi ihe ibe ma nọdịka ya enyi wa ka ebe sịsọ ọrịa ịza ebe kwenyiza eneli dani afrika yi ɛkɔrɔ lɛ naa bɔbɔli sɛhi pɔ wɛɛlu sɔgbɔdɔ ɛnɛ aka wàásù wà pɛtɛ inú ma do de kabira ahọ́ra o do ọba ŋlọ wà nù ti ɛni eh, sa do ọba ŋlọ dàgbà nyɛ kuro nù tu eh, ɛni sa ha ɛnɛ ɔmọdé mi mɛɛ wa ɛnɛ wòrán yìí náà sírò fi hà nàyàlíyà wà ayé àmàn àmì ni tọ́ fìlà húyọ̀ nù.

mọ́tò tó mọ́ nínú. wà á kọ ẹ̀fẹ́ náà bọ̀ wọ́n rẹ̀ pọ̀ ẹ̀fọ́ onútù àbọ̀ ló ń sọ́sọ́ àmà mi dáa máa ní kété etí èrè ó hẹ́rẹ̀ ló wọlé wọn kọ̀rọ̀ sá wọ́n kẹ́wọ́ ìṣọ́ra hó ló sọ ẹ̀ kọ̀rọ̀ náà onútù àbọ̀. ọmọ náà bí wọ́kọ̀ dẹ́rùnà fi hàṣẹ́yì onómúrí àká dọ́ni ṣẹ́yì kí ni òṣòyìí sẹ́mi ní bàbá kà jọ mọ̀ nípa àbẹ̀ wọn ẹ̀wọ́n bá sọ ní bá mi nà bẹ́ẹ̀ bẹ̀ wọ́n iná mọ̀ nípa nìyẹn yìí wa ìgbà wọ́n sẹ́mi ní kàgbó rẹ̀. Thank you. ewo muri ya hino yayi bayi na ya kwete bi ewu eyi osoni ya kiri kiri ya ngakora izozo ya ro kuma kurenya eh tamote bayi baina asfarina tamote lọ́pọ̀ tó rí mi tàmá ọ̀tá èkéne èzìkẹ́ náà húrẹ̀ ɛnɛ ma nka ɛnɛ ma mi ɛnɛ mi oke ŋɔrɔ ɔvɛ mi mi ɛnɛ zɔba yi sɛbɛ ee kɛnɛ sɛ zo ɛnɛ bi le nyina kɛnɛ yɛrɛ no si ye ɛnɛ nyɛ ɛnɛ hɛ ɛnɛ ɛnɛ hɛ yɛrɛ no si tabɔ nyɛ yɛ yɛ yi yɛ abɔ hyehyɛ a ɛn osɛnɛ yɛrɛ adi ɛnɛ no si yɛ yɛrɛ wahala kaya zika ya su manta ya fi ya fi musa fada iye zika ya zu sori ya zika fomo ina da ban ọgbọ ban ne ya su zuka ya ehunu no si wato to wuri ana bi bai bai na sari na izaneka ire ene wana suma ki bani israila and alman wa salwa ne man ne dɔn jɛudi noonu ne salwa don jɛudi ɛlɛmi ti noonu bɛ lɔri ti ibobo nu ɛɛri ɔ de ɛɛri deeku kó ne sama E na kai ne musa kaya ne musa Isori isori ne ŋarɔ nɔnɔ oku gbene ifa ɛna esi sɔri ɛna ɛna tuwu ne te so yaba kaya ne sama ne sama ɔsɔ na abura yɛ and isɔri na awo ne sama aba ɔni side effect ɛna ɛyɛ mɛ yɔ na ɛyɛ mɛ yɔ poolu. Last eyes forty one. Ẹ̀ka yìí, okú ni. Ana mi mo dọ́wọ́ kíkà dị na afẹ́fẹ́ dùnà lẹ́bi àdùnà bí lẹ́bi hu àkàyè. o kwa yẹ didi náà o. Anábẹ́bẹ́tẹ̀ ọkà ụka òní ní káàsì dọ̀ anamíhu àṣàmẹ́míhu wúlò lè dá àṣàmẹ́wà rẹ̀ tẹ̀ ɛtɔ bi vegetable ana akwere ha yi ke ɛna esuɔ dan na nyi sɔrɔ yɛ nyanyara poro kɛnɛ lati o tó o wuli na yahudi zazuna mori ehu.

ɛmɛ nneɛma no nneɛma sie tawɔpa tawɔpa aa yɛn a wosɛ ɛnyɛ ka ko sɔɔre ba ìdí ìkẹwé ìsọ̀rọ̀ ní wàá kọ́ra wàá wàá kẹ́ni wàá kẹ́wàá torí hù ọ̀jẹ̀ ọ̀ọ́dọ̀ lè tù wọ́n àwọn ìkòrò ní ọ̀nyàwó rẹ̀ sábà wúlé hù. dẹ́ka báyìí báyìí náà asfaw náà ẹ̀ mọ̀ nǹkan yóò wọlé ẹ̀ ní kẹ́ni ẹ̀ wọ́sọ̀ gọ́dọ̀ yìí náà hù lè hù ẹ̀ mọ̀ ẹ̀ wọ́sọ̀ gọ́dọ̀ yìí ní wọ̀zọ́lọ́mú ọmọdékàyè dẹ́ni mẹ́hu náà yẹ sọ́nù ní fàjá aláàrùn ọmọdé ọkìdọ́ni bàbá wa àhádì ìsábà ní kó àfẹ́ ìtẹ̀ka bọ́ni bàbá wa bọ́ni bàrẹ̀ kúrọ́ náà kákókó sí ìtẹ̀ka jùzọ́ ìdílé yìí.

ɛna ma tó iná nìyẹn ɛna èyí di gbé tẹ ɔnà ha ɔrɛ wa sí nílé hu bọ́ni gbára wa hì akẹ́ hɔ ẹ̀ ɔmúlẹ̀ ọ̀ha ẹ̀ hɔ nà nìyẹn yẹ wá sísè bìrẹ̀ mi example kẹ example yóò ti yọ kẹrẹ kọrọ ní ọ̀yẹ kọrọ náà ọ̀bẹ̀rẹ̀ yẹn kọrọ náà tó láti ohun tó mú nínú yẹ́bí àkàkà ẹ̀ àyẹ́kòrò ẹ̀kùrázọ́ hìmìnì ni yẹ́yẹ yọ́nà ọ̀yà yẹ́yẹ lẹ́yìn ìjọ mú rí ìgara wa ẹ̀rẹ̀yìn ẹ̀mẹ́rin lè hẹ́wọ́n ní ẹ̀ká mọ̀ amáhá ẹ̀mẹ́rin ni bẹ́ẹ̀rẹ̀yìn tó hẹ́wọ́n ní ìmẹ̀jú buri bẹ́ẹ̀rẹ̀yìn tó hẹ́wọ́n ní ètè dẹ́ẹ̀dẹ̀ yín dò hẹ́ wọn ní èkó àwọn òmùrí mẹ́gàrà wọn kyẹ̀nkyẹ̀n ẹ̀nà náà mẹ́fẹ́. dọ́nà yẹn náà ọ̀nà lọ́wọ́ sáré mi dábàá aṣọ abẹ́ni káyé áwò sọ̀rọ̀ ẹ̀ hasbach anábẹ́sí madina anáyẹsí yasiri iná wọn ní mẹ́yà kí zọ́ọ̀nà òmùrí pèwà rẹ̀ wá débi wọn wọ́n ti yasiri. dẹ́ẹ̀ kẹ́ni kúbọ̀ náà kú jẹ́tẹ́ ẹ̀ eti madina madina maa yɛ kan ɔno yɛ ne madina n tura mori aws ɔrɛ hazard ɛrɛsɔ yɛ ba banyɛ ban ibe ni zini yi ɛrɛ nyini ne hɛn wɔn ɛti sɔ a afɔ mori mɛ yɛ garawa kyɛm kyɛm ba ba kiri sɔ yɛ ina nana de ti tse yɛ a kan bɔ otomuro kɛn ne lomori bu yɛ tɛ. ومزقناهم إن في ذلك لآيات هم ريقوا إنما عمل من مريروان لآيات أفيه لكل صبار شكور إنما غفيه دو سيرو يهونا يا بولي ميكتا صبار ونسورة دموابني onísùúrù ọ̀dẹ̀ wọn mi nísùúrù múri òkú tọ́ lọ onísùúrù onísùúrù ọ̀dẹ̀ wọn mi ní nísùúrù múri ọkọ̀ mẹ́ dọ̀ mẹ́ lọ onísùúrù dọ̀ mẹ́ ọmọ ọkọ̀ mẹ́. ṣẹ̀kú ọ̀kọ́ bọ̀ pányá ọ̀dẹ̀ ẹni wọ́n náà múri ọ̀gá tọ́ ìsìlọ́sì òkè wòlé mi. tiẹ́ sílẹ̀ tó lómi nínú. àwọn ọmọdé mẹ̀mẹ́ kí sábà ìnínà. ìjà mọ̀ kàwọ̀ bí wọ́n rẹ̀ mẹ́rin nìyí náà na. wọ́n rẹ̀ mẹ́rin nìyí náà. ẹ̀yin sẹ́ kó wàhálà rẹ̀ ẹ̀yin ka kó kata rẹ̀ ẹ̀ káwọ́ ẹ̀yìn kó mo na náà ìjì bí ọ̀sẹ̀ dẹ̀rù ankọ́ntò anọ, lì ní ìsì yẹn ìdí àti sọ ní àná ọ̀nà àti gánà ẹ̀wọ̀n náà. ìjẹ̀yìn dá iye ní akóbí náà lọ́tọ̀ tó bí mi. Omúri ọ̀rọ̀ ayà yìí. Omúri ọ̀rọ̀ ayà yìí. Ọ̀nyá ọ̀rọ̀ náà, ìní pèpè bẹ̀rẹ̀ ọ̀nà òmùrí kọ̀bí máṣáàdì di àkọ́tẹ̀ hàn náà. Ọ̀tá bàmá yìí ní súwọ́tù kọ́là. Sọ́tù tó bí mi. Nínú sọ́tù kọ́là nìyí. ibi ọmọdé yìí ibi rẹ̀ fi yé ika iná balẹ̀ wọn ahùn kọ́là wáyé kọ́là wáyé seventy to twenty three. إنا بلوناهم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا قلنا onomori esia ne nam nase ɔraa mo karo ina nworo na omori okyia pɛ amadi abazum ne agoka ɔmo domori bɛ sɔpɔ no ne dɛ anyi dɛ ɔno ɛde katere ma don make reference ire ɔno ina ɔkè ina balawu n'ahom yɛ azamawari kama balawu na asfaw abadzanati. a kime zama zama ware enama nyare anyi ọsọmi lebi yi abọ ìràgbọnye ama nyare abọ nyara ama nyare lóòdù yé yẹ ya rẹ mu n'otu rẹ ìjọ òbòrí ọmọ yìí n'ọhún ẹ bàbá ìjọ ezi dídíẹ mẹ́ẹ̀ẹ́dẹ́ yíyẹ wá sí mẹ́kọ̀ọ́ra bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ kẹ́kọ̀ọ́ra. omori ọ̀kẹ́jọ́ mu kàwọ̀ ọ̀rẹ́ báyẹ kẹ́yí zama àbẹ́wọ̀n nínú omori tiẹ̀ tẹ́ yà hàn dòdò zama rẹ̀ yọ. ẹ yìí ọ̀nà bìbí sísú rẹ̀ yà kúrò àkàyọ̀ fàlà nù والسوء فأذلهم فيدهنون ولا يمنع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم asimuhun alalkoto. Omori akayo nto omori ka bàbá aputil mukabiri. Asusu asunuri kye mi o, ana apori omori yiri kye. Wadu lauku nyara máa yí àwọlé ìnáwó ní ana wasu mafira ina da yana muri a kare ma waddo la oriri biri mane ẹwọn yara kẹrẹ oriri biri mane waddo la oto de hinu fayo de ebi ne si ẹtẹtẹrẹ la oto de hinu kaaye wa compromise sahi compromisation nibira ayewa sẹbẹ ayewa sẹbẹ yi sẹbi kẹmẹ si ame. ìrìnà na mú yẹn fífẹ́ ọ̀kọ́ ẹni ẹni esi, àwọn ẹsẹ̀dẹ̀ ẹ̀yìn ló wà láwọ yẹn ní ló wà pẹ́yì húrọ̀ lè ẹ́ dúró sí yìí nẹni nẹ fàyè bìhì náà nígbà enye na na ولا تطع كل حلاف مهين اي وانت موري اصوصا اصابا ما هو امابي حلاف مهين ohi kó dìbò dìbì ohi kó bánibán mahi amábọ́ni yẹyẹ hamadin mashayin binami hamadin ọ̀pọ̀ owó ọ̀bìnrin mashayin binami odunakakana zinẹ̀bọ̀ ọ̀bìnrin.

ọmọlá bí tìrí ọ̀bọ̀nyẹnyẹnyẹ ọ̀bìnrin bàbá bàálíkà àwọn abẹ́rẹ́ máa dẹ́sẹ̀ ní ìyọ zẹ̀mí. bọ́bọ̀ ní ẹ̀yẹ bọ́bọ̀ ń bọ̀ sí lọ́dọ̀ ní kẹzẹ̀ní mi ìzọ dógójọ́ pa dógójọ́ pa. yàrá mi ti yẹ sẹ́yọ̀ ọkọ̀ náà dọ́ka bírí olómùrí tẹ̀kọ́ náà bọ̀ òmùrí muhammad.

ozu mozi ụlọ ọrụ kpọrọ ya nwere eh, na kpọrọ ya nọ n'ebe mere ya n'ọnụ ịnọ n'ọnụ mee ọhụrụ lọ́tọ̀ tó wúrí ni ọlọ́mọ ọ̀tẹ́rẹ́ rẹ̀ gari tẹ́rì dine tuka na muzi mogira bọ́sí ma nkòzí rẹ kó ó mórí yàtọ̀ ilé òdè náà tó ọjọ́ làbọ́ ọdún rẹ kó nù. ó lè kó náà igun tó mórí rẹ àbí bí àbí ìtọ́pọ́nà mi bọ́ àmì bọ́ èyí mẹ́kùnrin rẹ̀. ó tó بعد ذلك سمعني منك ومعني ما بسن أنت ذا مال وبنين أنت ذا مال وبنين أقول كنك نومري onomoguyo ọgbọrọ nyekehi onyekehiri ọrụ ahụ webani onomoguyo ọmeko muzi ojunu sikọ na ọma awọ le mara ije n'ebe zụzani ije n'ebe benireba dara chekwara ni bibi janna ba yalla ne na ko an kana zamani mali wa rayi to murini itume ba obayin ni re fun ka ni wa banina idan ali akomori o susun kare yon to mori kare wa kane fala ku fi asuma sa akure no mori asuma sa ije ije ya mi kai omori ọsọọbẹ ọ mẹkọọdọ sẹdẹ yọba kọọbọdọ bá ní ọdẹbà mọzi ẹni àtàbàbà tẹkùrẹ bi kọọmọ nẹ ẹwọn tó bá sọnà wàgbà wàtà ní wọn sẹdẹ yọ o wọn èrò ká àgùbí yìí jẹ mi nínú àmì ẹ yà yà yà ewu tó mọ̀rẹ́ ẹ̀yà orin nana ìtumọ̀ sọ̀rọ̀ náà tumi pọpọpọ anka na zamali wọbani ọmọ nígbà wọn lọ kàtó ọmọ nígbà jíjí dọ́là àbí kẹ́ni kọ́ náà mórí ọmọ ní kó ẹ̀tọ́ yọ ọ̀rẹ́ mọ̀ ní mo zi. ìdá tuntun la alẹ́ yìí. ìdá tutula àlẹyẹ ayé àtúná òmùrí kàákà ayà ni yẹpẹ yọ kọlà sọfìrì là wọlé dọkítàrò títí kò yà dọ̀ndọ̀rọ̀ mi yẹ ìtọ́pọ̀ ní yẹ yẹ ọ̀nìyàn náà anatsẹ ìtọ́pọ̀ ní yẹ yẹ anatsẹ. Sọ̀nà símu hó àlọ́ kòtò òmùrí kan náà mẹ́fà tẹ̀rẹ̀ wá tẹ́ báàlì. Amábàá sẹ́yẹ kájí ndìyọ́ láyé. Ebébè yín lé pìkì yá àníṣà ọtí rẹ̀ kò tó èso pẹ̀lú ewúrẹ́ àlóyè àlóyè ọ̀dọ́gba ọ̀rọ̀ ọ̀rá yà yà àhẹ́ bàbá mi mẹ́yà wọ̀ ọ̀rọ̀ àhúrà ọ̀nẹ̀rẹ̀ yà wọ̀ ẹ̀hẹ́ àhúrà àhẹ́ kò tó mi ọ̀rẹ́ ọ̀dọ́gba ọ̀nà ìlọtí rẹ̀ kò tó mi òmùdí òbí lóyè ọ̀ kẹ́sìrì ọmọ náà ni jòzó ìsì yẹ́ yà mi. onye gị nwa n'ahịa ahụ sanasi mu hu ebe ahịa ni didi ya na ono omori ba me patara wato an eso mi yoge ka o ma anya patara wato na ahịa oboboro ọrụ ahịa ozoro ajin ọba na mere ahịa ewo dabe dube nere ume re akonya ọba na mere ahịa ọrụ ahịa ka ọzụzụ ọnụ ahụ abụke patara ọnụ ọ ime ba ahịa ọ ime ahịa ahe ọ̀nàbọ̀ ọdọ̀ ọdụ ọdọ̀ òjàmà organ of of future bọ̀ náà iná wọ́n ọmọ bí ọmọ bẹ̀ gẹ́wọ̀n láti ọ̀tọ́ mú rí mi ìlọ́gọ̀ ozo zanamaza dáni sẹ́ máa yà mí tonti ko nyuno la ta anya ma nya nkata bana mme baba abana mme mu ho ile ya ka odu ul jamaa no ina to wala ono the organ of handsomeness or beauty ina cha wala Plus, we're going to do it. Eh, alors láti ohun tó mórí ni. ẹ̀gẹ́ wọn náà mórí ìpàdébà nìfàmì ẹ̀tọ́ ọ̀yá rẹ̀ ajínigbé lọ́nà ẹ̀hẹ́n ìjọ́ mórí màá kọ́ wọn wọ́n rẹ̀ sì máa kí ló mórí ẹ̀kẹ́kẹ́ yìí. ذرني ومن خلقته وحيدا وجعلت له مالا ممدودا وبنينا شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا اميدا ذرني أمريكا أمريكا أمريكا أمريكا kẹtẹ sọmi ọzọ nọ ẹnọbi wọn máa mú kọ́nà kutu wọ̀hìn dẹ ọdún yà ká máa tún nànà ní ìyá máa tún nànà ní ìyá bẹ́ẹ̀ máa nàjẹ́ fẹ́ fún kẹyì àwọn mi ìwòsí kò ní ara ẹ̀yà mi àbí kó mọ́tò jẹ́ fẹ́ fún kẹyì ọmọ ẹ̀ máa wà wẹ̀ ọmọ ìyá wọ̀ wẹ̀ ẹ̀yìn òṣìṣẹ́ ọ̀dọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ wọ̀ wẹ̀. وجعلت له مالا ممدودا تنمري dɔnni moguyo dɔnni mɛkɛyɔ ɛnɛ kaka ɛkɛyɔ nɔ abɔ bɔrɔbɔ ɔdɛrù ɔdɛrù wàbàmí iná suhuda dɔnni rí moziyo ìdí ní kaka ìsìlẹ́tì tó borí ni wọ́n máa fẹ́tù lẹ́hùn tẹ̀míhídẹ́ lọ́nà borí dọ́ni tẹ̀hẹ̀tì tẹ̀yọ̀n fúnma yà fún ma ọ àná àdì ọ̀bẹ̀rẹ̀ máa bẹ́sẹ̀ ndé yìí yìí kò ní ó borí ọ̀nà mẹ́tọ́rọ̀ pọ̀ rẹ̀ wọ́n yẹ fún un ní borí àkàrẹ́ náà ọkẹ́wọ́ náà pẹ́pẹ́ de muhammad kò ní bá nàbì ẹ̀dá máa ní yà bẹ́ẹ̀ yọ̀ ọ́ mọ̀ mọ̀ nàbì ọ̀nà ọ̀nà ọ̀nà lọ́lì ọ̀nà dára tẹ́kọ̀rọ̀ ẹnẹ́mà ni ní ogun ẹnẹ́mà ni mẹ́zi ọ̀nà tẹ́tẹ́ bí muhammad kọ́ni bá nàbì. ịba ni mma ah, ịba ni mma ọba na aka kọ́ni bá nàbì ni wọ́n tó omori dọ́ọ̀dọ̀ wọ́n tó omori ẹ̀rẹ̀ ahọ́ ọ̀gbà leadership ni kìrìkìrì ọ̀nà ọ̀nà wọ́n tó omori nù. leadership ẹni kìrìkìrì ẹ̀wọ́ ya jọ̀dọ̀ pẹ̀jú mi. dake president nigeria anyọ ntọnọ pari otu arịtu ụwa mere ya ka ya ya ijọ president ọ eyi abụọ na ijọ ntọ na-eyi nfa ire na ya ya mere ya ha ọ dị ka ka kọrọ ọbụ ntọ omori ọbịbịa obi na ya kenya ọbịbịa anaghị anaghị anaghị akebe ebe a. leadership ọ dị m ebe ndị leadership amaghị ọsọ maka nke obodo bụ mma ya mmanwụ anazi ọbụla ma mebe abụba dị ije iko na ogburi ọnụ metụ ọtọ ife a na-asị metụ ọtọ ya bebe iko ntụ amabi kalla إنه كان لآياتنا عنيدا كلا إليه وبياه يا ويرين يا innahu kana li ayatina anida obori ko obi na na kwaya ni hireche do je bere bere ti no iko hireche slot yo to mori do mori baba ka bori anka ozo no na aloli to mu giro no o riri miri mani ina ni ni hete makka anka bule habi nene ona bu nene iri mani do mori ba kakaye إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا كفروا ليصومنها مصدقين. أمريكا كمورا من بكاوا. أمورا من نينا أجونا من بيوا. أيضا مرادو. أنتم مريم وإذا مريم yi asaba jannati azanan ne abinyara amanyare umuri ọ̀rọ̀ rẹ̀ ń wọlé ọ̀sá kanáà ɛnana nyaare ne ɔno naanu ɔno wuli akara naanu ibi akusamu ibi jɔ ne nimi kɔ hekaye layasiri mu na ha musubihi kesi na esi naare ne ni ikoko ti naare ne ni emi ne biribiri ɛna funa ɛna funa kofi naare lɔ bi ebe ehudo obi ye mɔtò tó ụlọ ma ụkarịghị ni ọrụma ya ni ebe dị ashek almarhum abdulhamid kish ọba amatụlọ ya ni ini chaka nzọ ya ọkọ ọzọ ịzọ nyara onye arụ nọ naanị dekete ya ma na ọya dekanatị ya ma ọ dị ọ nọrọ nọ na anabuzo omurihi ananya arụ n'ọnụ ọkụsị mara na mama ẹhọ anáwọ na fámìlíà nìrí ọrọ ọhụrụ náà abánabọ dọsọrọ lọsìẹ débi mìíràn dàbí nàíràn iná tí a na jẹnẹ àkàbọ ọkọ rẹ ayà lọsì tó wúlò mu ọkụsị mara dẹ́yìn kí ẹ̀kyẹ́ ẹ̀kyẹ́ yìí ọ̀zẹ̀ ẹ̀wọ́ ó lè kó yín náà ni ọ̀dọ̀ wọn pa wọ̀ ka epuuru ẹ̀kyẹ́ yìí ọ̀hún nìrí anú ìhà nìrí ọ̀dí fámìlì à ọ̀rọ̀ àti epuuru ẹ̀kyẹ́ yìí ọ̀nà ọ̀hún náà ẹ̀kọ́ sí bẹ́tẹ́ epuuru yìí epuuru yìí yìí yẹn ọ na-enye su dịjịa ni dịjị ogwe ahụ nọ ịjịa ni ọ bụrụ ihe ahụ asahapụ jere na tụgboro ya ịnna abalawo n'ahụ obodo ka ndị ka ndị ọnụ ọzọ mawara ene mere okebe na badara chakwara na enwe ọrụ gbanye kwara oyido mara ọ dị nọ ebe ni na-ere ahụ kama abalawo na asahapụ jere na tụgboro ya nkwa ni na-eze mọ enamanya arụrụ mmiri ịdị akụsa mụ

sɛba bi da mbɔnɛ no nam ebolo ano de kɛ nezi kɛ ka agye no no naani ɛna esi no ɛyɛba dɛ ka na aha ɛnɛ si mɛ pa. lọ́sùn tó wù mí ɔmɔ dɔw mo di aka abolo anka ina balawu n'ahom ìjẹ̀dùkọ́ bẹ̀ tumanyen na ta ngoro no ta bugo no ban sun ma wari kama balawna ashabal jannati an kon na zamare enana nyara mama ibi aqsamu ibi jene ni heku bi musa dane ne la yasire na ha musbihi kare ne nana na ana kusa na ame ene be diri diri ena na jiku ko chene ne ولا يستثنون ولا يستثنون ìtẹ́lẹ̀ káàmì ẹmẹ́ẹ̀bà ẹ̀rẹ̀ máa iná nínú ilẹ̀ mi jẹ́ pọ̀ àmì ba. kono ló sì yé mi oore ẹ̀kọ́ ẹmẹ́rẹ̀ abẹ̀ nílẹ̀ iná ra owó oore wa lọ́tí ohun tó mú rí nìyí ẹmẹ́ ní mi àkẹ́fà máa gbẹ́ nílé kẹ́ni azana mmaya ya baba ya muri ya mabaya mazohaba wa asina duanye amin irehene me yedu tenyo muri ya naba sidwa amin فطاف عليها طائف من ربك وهم نائمون. يا مان سميتي نمى انرجي سميتي نمى نمى انرى هو انا في الصوم وسوف من طائف من ربك وهم نائمون فسوف عليها طائف من ربك أمري أوكي دوتشي كيتا رمانا فسوف عليها أوتشي كيتا رمانا طائف من ربك إذا سويها يوما إذا إذا مكولو أولو برو duchi etehu udo mori tuaro no nane wahum na imon inu mene mne fi ila yako esi ni kiyan mene ena sofo daga kayan ka bebe ne juntu so bebe ne juntu ha o ma so ba ba na ko se na re so mori che ya yare ne ne sa'iqa min as-sama apa ni ne ba dodo re fu dodo re de mine dodo re de so e do bo iho ja akira ho ama mẹ́fà omori ọ̀ka kàyé fa asubahat ka sọrí fa asubahat ka sọrí omori ka rọmọ yẹ lọ́ọ̀rì àánì ka ka sọrí àǹkì ètò òye rà hó ọmọ ẹ̀rí rẹ dìbìdìbì ọ̀pọ̀ àní ìníbọ̀ mẹ́sọ̀ lọ́dẹ̀ra lọ́ọ̀rì rẹ dìbìdìbì fa asubahat ka sọrí lọ́kùsí mànká ètò òye rà hó eya ne kɛnɛ ne na hiɛ ŋun tana da musbihi ne ni hiɛ ŋun ne nɛnɛ wakɔɛtɛ wakɔɛtɛ ne wakɔɛtɛ nu ɛmɛ do. ani dodo ala hafsekum ose kɔɛtɛ nevi ya nizɔ ɛne nevi di yɔnɔ ɛzɛ do ala hafsekum nevi ya ni na ara yi ne. kweta wani na ara onini ni ene ne biri biyo no man in kuntum sarimin e, wa kai wa ai kusi na ara ina ina jin fantalako omori kide ni sihu anam kom yatakhafatun eh da ya shaju eyan da von wenne ten ina ikare e ina e shaju eyan ka fa baba wenne sunu ti baba ya. de kuchire nda ha de kuchire nda وهم يتخافتون بيع السجويهم بيع كريهم دفهم ونفاتهم ألا تخلنها اليوم عليكم مسكين إذا أنا يا كذا كايون كأي نس يما وفي أجنا ألا يدخلنها اليوم عليكم مسكين إيه يونس يه أنا وفي نازل يونس يه من رمي على شوية sẹ́rẹ̀ omori ọ̀rẹ́ kẹrẹ mẹ́rin nínú inú hadith kùtì jẹ̀mí ọ̀kà yìí aláàfínìyà o òkèlè o wọn fọkọrọ o iyẹ mi fẹ ìbàkìlà òkèlè yìí ala ìyáálí àkàtúhùn wàlà ọba ọ̀rọ̀ bá yẹn yìí omori kàdé ẹ̀rẹ̀ ni ọ̀nà ní sí jẹ ọ̀nà ní kẹ jẹ́ yọ̀nù.

ìyẹn sọlá tó náà mẹ́rin. Allah ya dukula Allah Allah ya dukula nahal yau ma alaikum miski. وغدوا على حرب قادرين وغدوا على حرب قادرين ọmọdé ọkà yẹ lẹyìn nìtúwa ẹyọ nìtúwa bẹẹ ha iná nana alaharbin bẹẹ de jẹ tọfù kà yẹ isi na ara ma bidi de yi yo no sie kabirin o bele mo ko kato o be ni e kemme e mo no sie ne na nfani wa qadaw ala harbin qabirin den ni ji je to so kai ini yi yo no sie ne na isa ni ne ne fe wa qabirin ton te ko kato o ni ka emma wa nfani esisi so be no yo no sie ne na do o wa omorike na asunu na ara ni ibere qalu inna la dallu e kame kan be kai emiri jibi ni e wa ara ni emiri ni ozi abi abi eh, abi ra eh, ni ni kabe na ma La ilaha illallah. Ije kene kene de kene isa besa nana suru kare ni nobo non. Ibo no oyiwan den wotare ko uri uri tie tetani. Mahmamu mahrumun ibo ma edrin ka ah de yitina re na. Fo muri yo ye na. Fo muri ya re me na. قال أنفسهم ألم أقل لكم لولاكم فاتقون قال أنفسهم أولئك أمر أيام بابا بوينا ونمي أنفسهم أمر أيام إرايام أخوه دنيا رو أبورو bọ́kà yìí alam akọ̀dàkọ̀ anka mẹ́ka ahùn lọ́wọ́ látọ̀ sàbẹ̀hó wọ́n ìka àdé ní bíbí bẹ́ẹ̀ tá ayé wà ní ìdíkọ̀ yẹ́ ẹ̀ka

akini rẹ náà kàyọ wákà ọ̀nà bàbá kò káàkiri ń ṣe aláhùn nílé kò mú rí òsì kò mú rí òsì àní màmí ẹ̀yin fa àbọ̀ lẹ́kọ̀ọ́ náà tẹ̀sí bí ọ̀nà ọ̀nà ọ̀ka ìwà ẹni wọ̀nyí mi tó mú rí òsì. àlọ́ tó bá ha yára kìnnà kìnnà tó ná bàmí. ọmọ at the late hour

ntoma tó ntoma mo yìí ẹ n'ofe rẹ ka ya mọ ka o kẹ wa ka ka a mọ ka yẹrẹ dari yẹrẹ dari he yẹ ọgọnu yẹ dari he yẹ nwa bẹẹ bá kuru òdu bọ ini rere ire nyɛ n'ase dɛ anaba ne kɛnɛ gye fɛ so ka ye ɛna tolo si ye wɔ kana k'o de ho ne esi na arɔ ma ne ko kɔ tɛmɛ o bu wa fa akubala ba do hom ala يتلاومون ويكون رواية نبوة أنا بيجوا كذا كلام أقول لكم أنت ما كلام لو لا تصدقوا ما كنتم ريني قالوا يا ويلنا قالوا يا ويلنا إنا كنا ظالمين قالوا يا ويلنا دني إن وصدك يا ويلنا إلي رؤيا إنا كنا طاغين اي اثر الدين هما اي الدين هما فربنا ان يبدلنا خير منها انا لربنا راغبون لا اله الا الله اثر ربنا اثر ربنا ومولي انا قلنا منها ọlọ́wọ́ ọ̀pọ̀ ṣọ́ọ̀ ìzọ̀ sáàtọ̀ sí bá àbọ̀mọ́ ní na fún yẹn ni ẹni mẹ́ma ní pépé mẹ́yẹ bí mi ṣe náà rí Bẹ́ẹ̀kì náà ibi ìpí ọmọ náà na kó mórí kì í na كذلك العذاب والعذاب الآخرة أكبر لو ya يعلمون. لكن ini amama mpɔtɛ koran anti kɔtɔɔda ɔkini zɛɛdi rɛ iná bi rɛ mi rɛ owurri ɔba na se ɔrɛlasa ba ɔrɛ sɔyi wa jɛma ni koyi jɛ yi dɛsi ma yɛ mɛ dɛsi ma yɛ yɛrɛ bi aso ma yɛ bi apima وأتوب إليه أستغفر الله وأتوب إليه أباركك اللهم اغفر لي وتب علي اللهم اغفر لي وتب علي اللهم اغفر لي وتب علي آمين سنة دي الشيء sẹ́lẹ̀ bí bí fọ́ọ̀mù lẹ́yìn wọn. ọmọ yẹn ni ẹ̀ka yìí ẹ̀wá ìjẹyìn ẹ̀wá kíkà pẹ̀tùrù lọ́wọ́ àtúbù ilé yi máa kọ́ ìjẹ́ yìí ma bọ́ọ̀mù rí máa rẹ́ pè mẹ́yẹ mẹ́yẹ. wọ́n ní àkàtà mẹ́yẹ náà rẹ̀ ọ̀tọ̀ máa wọ àwọn máa wọ́n ti rẹ̀. pèsè àkàyè mọ̀rí kan máa mi tú gbà máa kàrọ̀ ó kàrà mọ̀. ọ̀kẹ́ eré orí mi ni tu wéré mi ni wéré sì wòrò mọ́. na-eme ya ụyọ nọ ịghọrọ ebe ọbara bụrụ ọya anaghị kaka ya ọrụ ihe ọbịa kaka ka sekụla atụbele ọrịa kaka wọtụbụ ala mmadụ pi mmemme maazị pimeye meye duwado nwehi nọkụrịn tụbụ ala di meye meye do nwehi ọnụ obodo ọdị meye meye nwehi na omori mmeeriri ha duo na oyoju ọmụ ha nọ dịrị kọ ese kuku bi omori dọtụ dọtụ na wallahi ladị na ewe omori ọtụ na nụ dị dọba ya ana duo na na ọmụ ọbọ na omori na ọtụ nụ dị tọnị mi tọnị na ẹyẹ omori ọbọ ọtụ ihu nụ dị tọ́ní ọ̀rọ̀ ní ẹ̀yọ̀ múrí ọ̀tọ̀ ihun náà ni ọ̀ní ihun náà ni èèbò múrí ọ̀ní ọ̀rọ̀ ẹ̀ náà ẹ̀dẹ́wà máa ní ẹ̀wọ̀n àwọ̀ ànábì níkẹ́ náà ẹ̀dí mọ́kúlás mọ́kúlás ọ̀rọ̀ náà múrí yìí ẹ̀yẹ́dì ọ̀nà ọ̀nà múrí wà omuli kɔba mboka boka mi dɛ ama ne mɛɛrɛ o yɛma ama ne mɛɛrɛ o yɛma ama oyɛ nana na akye oyɛ hɔbɔ n'ama kaara awo to mu kɔ ɔrera pɛpɛ ɔrera pɛpɛ oyɛ hɔbɔ n'ɔbɔ n'ama dɔnni dɔnni dɔnni nyi kyeen dɔnni bɛ fi yɛ wa ne ka ye. waya ne fima ya naye wala adhabu la akhirati awe ruida ne ku akbar ona de ngula ona bani ngula omuri ha ya ona ah, omuri ha ba so si da ne kure amen to ye ha mama si da ne ku omuri ha ya ona ha ne العذاب كالعذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون أمري كانوا نيرو رمان مكاو ويدا نكون أبو بني يا يا أبونا mọ̀tọ́mọ̀tọ́ tó ń rí mi. ìrìn àmọ́ máa ma ọ̀mẹ̀mí tá máa rẹ̀ rẹ́sítọ́rọ̀tì ọ̀nyára iná ti sẹ́wọ́ bíi restaurant every hema ya de sabu no ana no sa do na ke do re ira he restaurant no re al bake al bake ọdịnyala ka mi inam sew inama enana right saudi ọka al bake ọnọ na ọdọ na nye osi ọnọ establishment ọmọ tí ó yẹ tí ó su ọdẹ ime hẹ ọdịnye onyere na abaghị sọrị dọrịa ọnụ rie alọnyere dọkta ọhụụ na dọkta ọtịtị awọdị one thousand and ẹni wọn nye branches ina abeti saudi bàtà kàwé akụrụ ya na dị ka ari mr biggs anyị rutu ini steeti onutonu etu mr biggs ini nigeria jòzọ́ pẹ̀jú ọbọ̀nà ọ̀dìyàn náà náà bá hìsáré dẹ̀ tùrìyàlì kònyára ẹ̀kẹ́ hìsáré bí ọbọ̀nà one year that is minimum of one hundred naira ọbọ̀nà ìjú ìjú wà bára naira, ní náírà dọ̀bẹ̀ hó dọ̀nà jẹ́ déédéé one hundred naira ọ̀dìyàn náà náà bá hìsá dẹ̀ tó one year lọ́nà ọ̀tẹ̀tẹ̀ ọ̀nà ṣó yẹtẹ̀ one year lọ́nà ibà náà islamic organizations olóṣèlú yẹn ojú kùnú yìí ọ̀nà ọ̀tún rẹ̀ lọ́nà ọ̀tẹ̀tẹ̀ rẹ̀ wàá bá rí fa wọ́n rí aláwọ̀ àní dojú kù àní dolóṣèlú àní ní islamic organization àní ní amọ̀nàfẹ́lọ́sì xayiriya ẹ̀mí náà kẹ̀kẹ́ ẹ̀ ṣé wàá gún yẹ tẹ́kẹ́ náà ẹ̀sìn mọ̀ ẹ̀gbà ẹ̀ náà ẹ̀sìn bọ́ mẹ́ta bọ́ lè kàbọ̀ mọ́ akɔma ebi esu dɛ mo ahyia ɔn kɔma anabɔ ehyia ne asɛ na kɔ kana kuro yi ɔmo yi ɛka kuro yi bɛ ma ne dɛ wɛrɛ ma sin ria do nyara tɔn n'ofu bi ria lɛ ɛma ɛma tɛlɛ tɔtɔ ntɔmɔ ni mu ina bɛ sɔrɔ nkɔmɔ ayɛ abɛ sisan di ɛnyɛ n'anyi

kaneka albeika makavo ezoya mako inaris iron albeik maslati ontobori lobori isi bari kakoni do wa aris iron ba koko aba ko ana aris iron omori misal barka tini tini restaurant no albeik omori okay إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم إن تنصروا الله فمريكا وأقوم بني ينصركم فمقول نوا ويثبت أقدامكم فنشهوا ميه بتا فنشهوا ميه بتا ذن مو مرينا ذن مو مرينا ذن مرينا مرينا مرينا مرينا مرينا مرينا مرينا مرينا ọgọ́mọ̀ ànyára ikú ẹnukùtù ń bọ́m ìrì na ọmọwúwàzí ní ọmọ ìkúrè na ní ẹnìmọ̀ ní ọkúrè ìjà nyere ẹnẹwọ̀ na ní wọ́tọ́ bí ní na ní tẹ ẹ intentionally or unintentionally islam tó tóbi yà kàrẹ́ ìdà kàrẹ́ ìlú aka ẹni aka dáná kàákà àmọ́ ayi ma mẹ́ẹ̀bà akíkọ́lá bá bọ̀ ayi là lásọ̀rọ̀ ayi na fila. náfìlà ma yín yín náfìlà ọ̀kà pẹ́kọ̀ pa wọ́n pẹ́kọ̀ pa hà wọ́n pa ìlà wọ́n pẹ́ lọ́wọ́ ha ma yín náfìlà ma yín náfìlà. láti ohun tó mọ̀ rí ni sẹ́yìn ẹ̀ ní ìdè nínú wa àlẹ́ yìí ọmọ mọ̀ rí ẹ̀bẹ́rì máa ẹnu mọ̀ rí ètò wọ́ wẹ́ẹ́ mẹ́ẹ́. ẹwà kókó yẹn wà ní o isu eré iná nù ló má lè jà ana ní ibìrà ẹwà káwọ káwọ náà ẹ tẹta àná ẹ lánà ẹkẹ náà ọdún tẹtẹ dọrọ àná báyìí lẹkẹ hàn náà ẹkọ náà ẹkọ náà náà. ama ɛbɛ ama yi kuru ya ɛkɔ hiwa ẹ̀rọ ọ̀kọ́bùbẹ̀ họ tani sábà ní ẹ̀rọ ọ̀kọ́bùbẹ̀ họ ẹ̀kọ́ ọ̀nyára rẹ̀ ní ìṣẹ̀mọ́ one day ẹ̀rọ kò ní tu yìí náà one slọ́tì ètò omi nìyí. àmọ́ wíńdò bí hùjẹ̀ tó sábà máa ń yóò yìn káyé. yeah, constitute a committee maba ngutu brother fa meke eniza ka ọhụrụ neke ya nka ịza ka aka ya la dọọrọ obibi obi hujja tụrụ ọrụ bụ ka ụka wee sị nekwa iki ya ma de ọrụ saala bụ kwudu ya ha nye nekwa iki ya ma láti ètò orí ma bá ya ayẹyẹ sáábà bá mọ́ hamamakamaki ẹ̀rí kùkùrù nà lẹ́sìn anáwó bá jẹ̀dùkọ́lá

ẹ̀wọ́n méjì náà gbọ́dọ̀ kọ́rọ́ dé yìí tó máa fò fún ẹ̀dá lọ́wọ́ pàṣọ bá. ìná nfààní ẹ̀yìn ẹ̀rọ sẹ́nà àyìnà. ọmọ ní kàyé ẹ̀yìn tí yóò ṣe gbúrọ̀ ni òtí bí ẹni sọ ni mo àbá ìkáyà mi. ọmọ ọmọ ní mẹ́ káyà ọmọ kágùrù hù ìsọlá bàbò bàbò zaka bàbò hajj muri wa baya da su yi Allah ma rina haƙa haƙa wadda kuna ke ba ma ma yara za duya ta mi tuyo di ya si kalma ya Allah ma arina haƙa haƙa wadda kuna ke ba wa arina baƙila baƙila wadda kuna kinara a da yau da yi haƙfiye a ni kogi state ọ̀rọ̀ máa ń yí haƙfiye a ẹran ni bi hati ẹran bi one million four hundred and eighty-five thousand three hundred naira oṣù kéde ten kobo last year ni almost one million five hundred and forty thousand hati ẹran ikobi one million four hundred and eighty-five thousand three hundred and ten kobo. اللهم من أراد إسلام المسلمين سوءا فسلط عليه سلفة قومك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اربط كيد من أراد أن يكيدنا عليه من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء ربك إذا أخذ الكرة وهي ظالمة إنا أخذ شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذلنا فأنت علينا قادم اللهم اغفر بنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وعائنا ولا تعين علينا وآثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم آثرنا ولا تؤثر علينا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آدانا اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من آدانا اللهم جاثارنا على من ظلمنا وانصرنا على من آذانا ولا تجعل الدنيا كبر همنا ولا مبلغ علمنا ولا تجعل مصيبتنا في ديننا ولا تسلط علينا بذنوبنا من لا يخاف ولا يرهمنا برامك يا رب الراحمين انك لا تشاء قدير وبالاجابه جدير من مولى نصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان وألحقنا بالصالحين يا فعال لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله على النبي الكريم ما سمع ما سمع كاكا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ikawa milenu kenyu ni sana waheke ya hibu kuli kunyele gini gini hawi onyo hibu onyo kwa wa ule wa milenu kanaba Muhammad sallallahu alaihi wasallam hiyo muri hawe ndori kumtu muri ule wa milenu kanibi Isa amani bopon na hijisa sawa oli hiyo muri hawe ndori kumtu muri ibi mama mama awa so homa afiso abede na awa so islam ina de ibi no nore man ọ̀rọ̀ àyẹ́ kwa kẹ́mẹ̀kọ́ rẹ̀ àpapẹ́ ọ̀nà orílẹ̀-èdè rẹ̀ ọ̀nà ní ní kìí kó bí i nàìjíríà za ku kwina rinu ajin wa ku kunyi suwa rai ya ana rin dubere dubere na rin sika fẹ́ ọ̀rẹ́ bíbá amma marile by virtue of the fact wọ́n yọ àwọn ìwẹ̀tẹ̀ vẹ́tẹ̀ samson ìyá wọ́ ọ̀ta ẹkùn ẹ̀ àjẹ́ wọn àmà èyí tí yọ ọba tẹ̀ntò fún yíma wa ọ̀fẹ́ dá wọ́n de, àmà nábìdì àwọn nábìdì bẹ ẹ̀rẹ́ kókó dá nílẹ̀ mà ẹ̀yìn wà ọ̀fẹ́ rẹ̀ mọ́wọ́ sọ́ọ̀rẹ̀ اللهم صل على سيدنا محمد النبي الأمي الطاهر الزكي الذي قال فيه العظيم وإنك لعلى خلق عظيم اللهم اجده عنا يا ربنا خير ما جزيت به نبيا عن قومه ورسولا عن رسالته اللهم كما آمنا به ولم نره فلا تفرق بيننا وبينه حتى تدخلنا مدخله واحشرنا تحت لوائه برحمتك يا أرحم الراحمين